mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n sì ń kí adẹ́rìn-pòṣónú lórí ayélujára kẹ́sìnró adépẹ̀lúmi tí gbogbo ènìyàn mọ̀ sí Iambiko kú ewu ọmọ tuntun tí olódùmarè fi ta lọ́rẹ nílọ́lọ́ yìí Pico ló fi àwòrán oyún rẹ̀ tó ń ti fọ́nrán àti ojú ọmọ náà sí orí ayélujára láti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹ ṣé o tí ẹ kí mi kú ewu ọmọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré dàmọ́lá ọlátúnjí sọ wípé lẹ́kàn láìlẹ́yẹ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí àgbànàkí gan ló yẹ kí wọ́n fún ní àmì ẹ̀yẹ ẹni tó mọ bí wọ́n ṣe ń fi ohùn polówó jùlọ fún nínú iṣẹ́ àmúlùdùn dàmọ́lá ló sọ eléyìí tó sì kọ́ sábẹ́ fọ́nrán fídíò ìtumọ̀ èdè ẹranko èyí tí àgbànàkí ṣe tó sì sọ wípé ká má parọ́ àgbànàkí gan ló yẹ kí wọ́n fún ní àmì ẹ̀yẹ ẹni tó perégedé jùlọ. onídùúró mi ò tọ́ pé jọ pẹ́ lọ. ta ló lọ́wọ́ ìlàsígídì ṣe bọ́ níwọ̀n nìkan ló wá. mi ò mọ̀ yẹ́ ẹ̀ pọ́ńkadà ìlú mọ̀ọ́ká dẹ́rìn pòṣónú ayọ̀ makùn sọ wípé ìgbádùn aláìlẹ́gbẹ́ ní òun ń jẹ lọ́wọ́ ní orílẹ̀-èdè Dubai AY ló fi fọ́nrán ibi tóun àti àbúrò rẹ̀ Yomi Kashua ti wà létí omi sórí ayélujára bí wọ́n ti ń gbafẹ́rẹ́ etí omi ní orílẹ̀-èdè United Arab Emirates tí wọ́n sọ wípé ìgbádùn tí ò lẹ́gbẹ́ làwa ń gbá níbi tá a wà yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Rónkẹ́ Oṣòdì Òkè ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi kí bàbá àràbà ti ìlú Òṣogbo olóyè Yẹmí Ẹlẹ́bùìbọn kú ayẹyẹ ọjọ́ ìbí eléyìí tí wọ́n ṣe nínú fọ́nrán fídíò èyí tí Rónkẹ́ Oṣòdì fi sórí ayélujára rẹ̀ ni bàbá náà ti kìjó mọ́lẹ̀ tí wọ́n ń jó pẹ̀lú ìdùnnú tòun ti ayọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ òṣèré kúnlé afọ́d ló ti fi àwòrán aya rẹ̀ pẹ̀lú fọ́nrán tí àwọn méjèèjì jọ wà sórí ayélujára láti kí ìyàwó rẹ̀ kú oríire ayẹyẹ ọjọ́ ìbí èyí tí ó bá a láyé bí kúnlé afọ́d ti fi sí orí ayélujára rẹ̀ kò tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n lé ní ẹgbẹ̀rún kan ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé ó kú oríire orí aya afọ́d ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Mobípé ti fi àtìlẹ́yìn tó ní fún ọ̀kan nínú àwọn olùkópa Big Brother Naija ti ọdún yìí Boma Makin April hàn lásìkò tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé wo mo ti rí ẹni tí mo máa torí rẹ̀ wo ìdíje Big Brother Naija tọdún yìí wípé má kọminú Boma mo wà lẹ́yìn ẹ̀ digbí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin bákan náà lọ́mọ́sórí fúnfúnkẹ́ akíndélé ẹni tí òun pẹ̀lú fi ìfẹ́ tó ní sí ìlú mọ̀ká oníjó licorose ràn wípé kó má kọ̀mínú bóun dúró déédéé òun sì dúró ti licorose láti gbégbá orókè nínú ìtakàngbọ̀n big brother naija ẹlẹ́ẹ̀kẹfà tó ń lọ lọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta Jackie B tí ó jẹ́ ọ̀kan nínú àwọn olùkópa Big Brother Naija ti sọ wípé òun lóyún ní ẹni ọdún mọ́kàndínlógún òun sì lọ sí ilé ìwé girama méje nítorí ohun tí wọ́n fi ojú òun rí nítorí ẹ̀bùn ìdí tí olódùmarè fún òun tó sì máa ń jẹ́ ìpèníjà fún ọ̀pọ̀lọpọ̀ láti máa sáré pe òun àti láti súnmọ́ òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká olórin ṣọlá àlínsì ti fọkàn àwọn olólùfẹ́ rẹ̀ balẹ̀ wípé láìpẹ́ òun bọ̀ láti wá kọ́ wọn bí ènìyàn ti ń tọ́jú irun àmútọ̀runwá àti ẹ̀kọ́ nípa ìtọ́jú ara ṣọlá àlínsì ló sọ eléyìí nínú fọ́nrán níbi tí ó ti tú irun rẹ̀ sílẹ̀ tó sì ń fa irun náà láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ẹ wo irun tó ń bẹ lórí mi yìí irun aláìlábùlà tó jẹ́ tàmútọ̀runwá ni nítorí náà àsìkò ń bọ̀ kò dẹ̀ ní pẹ́ bá a ti ń tọ́jú irun àmútọ̀runwá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní wọ́n ti sún ìgbẹ́jọ́ ìlúmọ̀ọ́ká òṣèré bàbá ìjẹ̀ṣà síwájú ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò tí bàbá ìjẹ̀ṣà farahàn ní ilé ẹjọ́ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje níbi tí ìyàbọ̀ òjó pẹ̀lú ti farahàn tó ti princess tí wọn kò sì bá àwọn oníròyìn sohunkóhun di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn orúkọ tèmi ni ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà ó dàbọ̀.